الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا انه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوكتني الله سبحانه وتعالى أكبر الصلاة ونبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله عما تسوأل لذلك لكم الرسالة في الإمام في أبي زيد القيرواني رحمه الله تعالى باب في الصيام أي في أبي مازيو هناني ورنبا gẹ́gẹ́ bí àwọn ìgbà ṣe máa pè é gbólóhùn àkúyà àbí àsọ̀rọ̀ òun náà ni èyí ó túmọ̀ sí àlèǹtìnà ní èdè lárúbáwá òun náà ni kí nǹkan kọ ṣíṣe kí nǹkan àbí kéèyàn kí ó kọ̀ láti ṣe nǹkan. الأربعة مواصلت سمت عن الكلام لكن امتنعت عن الكلام أو من الكلام مكو لايس سورة مكو لايس سورة بثم الصوم ميل الأربعة أو ناني الإنفاق أو الامتناع فينا القوة láti ṣe ìkankan òòrùn olùjẹ́ pé tó bá sọ wípé tó ń sọ àmì kẹlá yàní àmì àmì kẹlá ó kọ̀ kò sọ̀rọ̀ tí wọ́n ní eléyìí ní ṣe pẹ̀lú ẹ̀sìn Islam ètò pè ní àtọ́ àbí àṣìyá nínú ẹ̀sìn Islam òun الامتناع عن alimtinaru والشرب والجماع من طلوع الفجر الصادق إلى غروب الشمس بنية التعبد لله سبحانه وتعالى ولكي نذكر دروس níbi jíjẹ mímu àti ìfọ obìnrin lásìkò láti ìgbà tí alifájà rí bá ti yọ alifájà rí òdodo tó bá ti yọ títí di ìgbà tí òru èèwọ̀ pẹ̀lá nínú ẹ̀sẹ̀ yẹn fẹ́ sin lọ́wọ́ bá pẹ̀lú àníyàn pé èèyàn fi ń sin lọ́wọ́ bá torí pé ìgbà míì èèyàn lè má jẹun kó mọ́ mu kó mọ́ gbogbo rẹ̀ lásìkò láti ìgbàgbé àlùfájà ní òdodo ti yọ ṣùgbọ́n kò láyé ní ẹ̀kọ́ nǹkan ti sìn náà ó dẹ̀ ṣeré ìdí tó ń fi wò eré ìgbẹ́ kò ní ládáwájú ọlọ́mọba torí pé kò ṣe nǹkan rẹ̀ nítorí ọlọ́mọba subhanahu wa ta'ala dípò tí ń wá ojú orí ọlọ́mọba subhanahu wa ta'ala. Ìgbẹ́ni tá a fọ́kó ní ládá òun lẹ́nu tó ṣe pé ó kóra dúró níbi àwọn kẹta sọ yìí láti àsìkò tá a sọ yìí títí bí àsìkò tá a sọ àti ó kóra dúró níbi jíjẹ mímu àti ìbá obìnrin láṣepọ̀ láti ìgbà tí alifájàrí òdodo ti yọ títí di ìgbà tí òòrùn ti wọ̀ wá ní lẹ́nu kó n fi wo ìṣòro ọlọ́run kan ẹni yìí láà wípé ó gbáwẹ̀ gẹ́gẹ́ bá olùbáṣe máa ń pè ìpè àmì ó gba àwẹ̀ lárúbáwò sọ pé kí n sọ ọmọ wọ́n ló ṣe kí ni ó ṣe àṣìyà òun náà ni ìkóra tó níbi jíjẹ nínú ìbá obìnrin láti pọ̀ títí di ìgbà tí ó rí láti àlùfájà ní òde mu títí di ìgbà tí ó rí rẹ̀ ọ̀la ni wọ́n pé òun tẹ́sùn ọ̀rọ̀ ọ̀gbọ̀n kan ló ń gbà á náà àwẹ̀ta wá nǹkan tó ṣe wípé ó ní àǹfààní tó pọ̀ ní ó ní àǹfààní tó pọ̀ náà tí ń bá ń bá wọ̀ ajé kí ara fún ma lálàáfíà ṣùgbọ́n àpapọ̀ nìyẹn nǹkan tí yàn máa fi súnmọ́ ọlọ́wọ́n bá ní ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala yá ayé ẹgbẹ̀rún àmọ́nù kutiba alaykumus siyam كما كتب على الذين من قبلكم لعلكم تتقون ọlọ́run mo pẹ̀lú olùgbàgbọ́ àfihàn àti ìtàkùn lálàyé yìí ọlọ́run ọba ní a ṣe é ní ọ̀ràn èèyàn fún yín gẹ́gẹ́ bá a ti ṣe é ní ọ̀ràn èèyàn fáwọn akẹ́ṣíwájú làálẹ̀kùn tẹ̀tẹ̀kùn nítorí pẹ̀lú àpáyọ̀ ọlọ́run ọba ṣùgbọ́n jẹ́ pé tí wọ́n bá ń gbáwẹ̀ tẹ́ni ẹ̀rẹ́ sáájú omi ọlọ́mọba ó súnmọ́ kó lékún ní ìtayọ̀ ọlọ́mọba tó kánà bí ọ̀tá àná. torí wípé kájẹ kámu ìka láàyè kábóbìnrin láṣepọ̀ tó jàlá ìdílé ìyàwó wa àbí ẹrú wa yàtọ̀ sí ọmọ ọ̀dọ̀ ẹrú wa ìyàwó wa kábà láṣepọ̀ kájẹ nǹkan tó jẹ́ nǹkan aláàlú yàtọ̀ sí nǹkan haram kámu tó jẹ́ nǹkan aláàlú yàtọ̀ sí nǹkan haram kéèyàn tún wá fi nǹkan yẹn lẹ̀ nítorí pé ó mú olùyọ ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba ní kí nǹkan yìí lẹ̀ aláàlú làwọn nǹkan yìí o ṣùgbọ́n fi wọ́n lẹ̀ nígbà díẹ̀ náà èèyàn wá fi nǹkan yẹn lẹ̀ láti ìgbà tí àlùfáàjà rí òdodo ti yọ títí di ìgbà tí ó ń fi wọ̀ ọlá ní ẹ̀kọ́ tó súnmọ́ lọ́wọ́ bá tó súnmọ́ ní pé ẹniyẹn ọtí yóò fi lẹ̀ tó súnmọ́ ní pé ẹniyẹn yóò lè fi jùmọ́ lẹ̀ tó súnmọ́ ní pé ẹniyẹn yóò lè fi jíjẹrẹ ẹlẹ́dẹ̀ yóò lè fi lẹ̀ ẹni tó lè fi nǹkan tọ́lọ́wọ́ bá ṣe ní aláàdúlẹ̀ fún ní àsìkò díẹ̀ lẹ́lẹ́pẹ̀lẹ́ àti fi àwọn nǹkan tí ó jẹ́ nǹkan haramu ní gbogbo àsìkò láti fi nǹkan ẹ̀ẹ́lẹ̀ yóò rọrùn tó ló jẹ́ pé àwẹ̀ gbígbà làálẹ̀kùn tẹ́tẹ̀kù ìfẹ́ tí máa jẹ́ kí èèyàn lékún ní ìbẹ̀rù ọlọ́run ọba ni bákan náà ká ṣe ìmọ̀ sọ̀rọ̀ èèyàn kan láì láì dá ìmọ̀ ṣòfófó àwọn kan wọ̀nyí haramu نبوة محمد صلى الله عليه وسلم هو من لم يدع من لم يدع قول الدين اللي الله ما جاري كيف والعمل به بقى من قام شيشة وقال فيه به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه أن يسنطلب بشيء لذوقك اليوم ومؤمنين ìtọ́lọ̀ ń fẹ́ ṣe pẹ̀lú pé kí ni kò jẹun kò mú ní torí wípé kí ni ìmọ̀ jẹ́ èké kò sílẹ̀ ìmọ̀ sọ̀rọ̀ èké kò sílẹ̀ ìmọ̀ ṣòfófó kò sílẹ̀ ìmọ̀ sọ̀rọ̀ èèyàn kan lẹ́yìn láìka kò ẹ̀yìn ọ́ ní òun ò jẹun láti ìpàdé àlùfájà rí òdòdó ti yọ títí di ìgbà tí ó rù fi wọ ẹni tó fi ń wo jùlọ ọlọ́run bá anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ó lẹ́ni tí ó bá fi lé ilẹ̀ ọlọ́run bó ní kankan ṣe pẹ̀lú pé kò jẹun kò mú tó túmọ̀ sí wípé àwẹ̀ lára nǹkan tí máa ń lé kéèyàn lé fún ní ìpayà ọlọ́run bá ní torí bá a fẹ́ súnmọ́ ọlọ́run ọba tó ti dé èèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun náà ni ìmọ̀ sọ èèyàn lẹ́yìn láìgbà ìmọ̀ ṣùgbókó ìmọ̀ jẹ́ ní òkè ìmọ̀ sọ̀rọ̀ òkè yóò tún wá jìnà sí nǹkan yẹn nìmọ̀ yóò tún jìnà sí nǹkan yẹn nítorí wípé ohun òṣèré ọlọ́mọba so يا أيها الذين آمنوا ولم يكتبوا لبابا كتب عليكم الصيام الصيام أجر كما كتب على الذين من قبلكم لعلكم تتقون إذا بعد الشيء وأنا يقام فشوى ذلك كلمة خير رمضان أو طلع كان صلي بقى إيمان أو رمضان إني أو رمضان gẹ́gẹ́ bí a ṣe padà náà ṣe ní àlàyé ṣùgbọ́n àwẹ̀ gbígbà kí ẹ bá gbà bó ṣe ẹ kó gbà á ní alékún ní ìfáyọ̀ ọlọ́run lọ tí ó ti tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹni tó ń lékún ní ìfáyọ̀ ọlọ́run ọba ládàrí ó mọ̀ ọ̀pọ̀ sí ni bákan náà ìsúnmọ́ àlùjẹ́mẹ̀ yóò mọ̀ ọ̀rọ̀ fún ẹni yẹn sí ìjìnà sí iná yóò mọ̀ ọ̀rọ̀ fún ẹni yẹn لنبوى محمد صلى الله عليه وسلم لسني من صام يوما عندما في الإسلام أو يوجد في سبيل الله نيجون ولا وضع بعد الله عنه بعد الله وجهه عن النار سبعين خلفا ọlọ́run ọba yóò gbé ojú rẹ̀ jìnà sí iná سبعين طريقة ستبتية ستبتية ọlọ́mọ bó ti tí ó di ẹ̀sìnlẹ̀ sí iná ló jẹ́ pé àwọn ẹni ọlọ́mọ bá wọn máa jìnà jù láti máa gba àwẹ̀ yàtọ̀ sí àwẹ̀ Ramadan tó jẹ́ ọ̀ranyàn so ìtànfẹ́ láti sọ fún wa ní pé tá a bá ń sọ̀rọ̀ nípa àsọ́wò táwa yorùbá ń pè ní ààrẹ oníkájúmọ̀ sí kiri àwọn kẹ̀kẹ́ ní àsìkò kan nítorí pé kí ni àfihàn òjòrè ọlọ́run bá gbogbo àwọn tàbílẹ̀ kan haramu náà àájúmọ̀ sí yẹn gẹ́gẹ́ bí tá sọ àwọn tàbílẹ̀ aláàbí àwọn oníkájúmọ̀ sáwọn kankan níbẹ̀ láti àsìkò sọ́dí àsìkò kan oúnjẹ múmu àti ìyàwó tó gbà láàrin fún àájú nìkan láti àsìkò kan òun náà nígbà tí àlùfáàjà rí wáyọ títí di àsìkò kan òun náà nígbà tí olùgbàwọ pẹ̀lá ní ẹ̀ka abẹ́ súnmọ́ lọ alẹ́ ní ń gbá ẹni wá sí pé wá jìnà sí àwọn nǹkan tí ọlọ́run bá ṣe léèwọ̀ ní gbogbo àsìkò ṣùgbọ́n olóńgbọ́n gbáwọ̀ kò wá jẹun láti àtìkùjá ìfájáde èdè ló yọ títí ní ìgbà tí òun ti wọ ó wá ló ń fẹ́ ń wó ojú ọlọ́run ọba ṣé ìyẹn ní àwẹ̀ àbí ò láwẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn àfáà ní ó láwẹ̀ ṣùgbọ́n ládàwẹ̀ yẹn kéré látara àwọn nǹkan tí ó jìnà sí tó jẹ́ nǹkan tí ọlọ́run ọba ṣe ní èèwọ̀ ní gbogbo àsìkò látara àwọn nǹkan tí ó jìnà sí ní ọ̀nà tí ọlọ́wọ́ bá ṣe ní ìwẹ̀ gbogbo àsìkò sọ̀rọ̀ anábíwá muhammad sallallahu alaihi wa sallam ike máa ń lẹ́nu ẹ̀dá kọ́ọ̀lẹ̀ sí ẹni tí ó bá fi ọ̀rọ̀ irọ́ lẹ̀ ìmọ̀ jẹ́rí èké tí ó filẹ̀ wọ̀lá àmàlà bí ìmọ̀ ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ pẹ̀lú ìfẹ̀lú tó ní fi ẹnjẹ́dá ká àmọ́bù ọ̀ṣọ́rọ̀ ìpẹ́ nìyẹn kò jẹun ẹni yẹn kò mú ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ní kẹsẹ̀ tó wẹ́ṣẹ̀ pẹ̀lú ẹ̀ tó túnmọ̀ sí pé àwọn èèyàn kò ní ládàra rárá ara wọn àbá tí wọ́n sọ lẹ́nu ṣùgbọ́n èyí tó tẹ̀wù wallahu a'lamu òun pé òun ni ṣùgbọ́n ládàá yẹn kéré tó bá bá tó jìnà sí àwọn nǹkan tó jẹ́ aráàmù sí òun ni rẹ̀ tábàlà ń gbà ní ṣùkùn sí so ìyẹn jẹ́ ọ̀rọ̀ ṣókí nípa èyí à ń pè ní àfihàn afáwa tẹ̀síwájú wọ́n ní wọ́sọ́ọ̀mù ṣáà Ramadan àwẹ̀ oṣù Ramadan فريضة قرآن والصوم شهر رمضان فريضة أو أشهر رمضان ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run wa subhanahu wa ta'ala ní ṣáàrù ramadan alladhi unzila fihi القرآن هدى للناس وبينات من الهدى والفرقان ọlọ́wọ́ bá ti ṣe rọmọdán tí ọlọ́wọ́ bá sọ alkùránì kalẹ̀ ní òdánbìnà kó ma jẹ́ nǹkan tí ó máa fi yìí náà ti mẹ́lì hódà wàlùkùrkọ́ kó máa jẹ́ tí alukùránì yóò tún máa jẹ́ kí ni kàyínà àwọn àlàyé ọ̀rọ̀ tó kún fún àlùbúdà ọ̀nàmà wọ́n kóru kọ́ọ́n àti ìṣèǹpinya láàárín òdodo àti irọ́ ọlọ́wọ́ wa ní fàmán ṣàhídà ní kò mú ṣàhọ́rọ́ pàlẹ́ tó mú fàmán ṣàhídà ní kò mú ṣàhọ́rọ́ pàlẹ́ tó mú ẹni tí ó bá wú lẹ́sí oṣù ní ìlẹ̀ oṣù ramadan fọ́nù rẹ̀ tó ń fò ó gbà amúlùmílẹ̀ àṣẹ yìí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn afọ́ọ̀lù usul al-fiqh lọ́dọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn afọ́ọ̀lù usul al-fiqh tí a bá gbọ́ ikú wọn pa wá láṣẹ kankan nínú al-Qur'an àti sunnah wọ́n gbà pé al-aslu fil amri alùjùmọ̀ ìpìlẹ̀ oníkó tó bá pa wá láti tó ká ṣe kankan nínú alukur'an àbí sunna ìpìlẹ̀ ní pé ọ̀ràn yẹn ni ilà ìyá àti tá a bá rẹ̀ wípé òfin ṣe ọ̀ràn ẹni tó bá fi lè wítínẹ́sì oṣù yẹn nínú yín wálé rẹ̀ tó ń po kó gba ámúrù yẹn pẹ̀lẹ́ yìí àádọ́ pé kí ni ọ̀ràn yẹn ní lórí gbogbo ẹni tó bá ti lè wítínẹ́sì oṣù yẹn tó ní ó gbà á tó bá bá aláyé ó gbà á aya pẹ̀lú ìdí pàtàkì. bẹ́ẹ̀ ni sábà padà síbi ìpìlẹ̀ ọlọ́mọba ní kùtìbà àlejò mú sí i àṣìyá àwọn ọlọ́mọ bá ṣe ní ọ̀rọ̀ ìrọ̀lẹ́ lórí ẹ̀rí ìyẹn náà ṣùlọ́pọ̀ àkùsọ wípé wọ́tọ́kù ṣáàlù rọmọdọ́ àwọn oṣù rọmọdọ́ sọ̀rọ̀ ìlọ ọ̀rọ̀ ìrìn pẹ̀lú àwọn فمن شهد منكم الشهر فليصم ẹni tó bá rí oṣù kó gbà á èyí tó bá rí oṣù kó gbà á bákan náà nígbà Muhammad sallallahu alaihi wa sallam ó ní súnmù lérò yàtì ẹ̀sìn àwẹ̀tẹ̀ láti oṣù wọ́n á kúrò lérò yàtì ẹ̀sìn ìfẹ́ láti oṣù ó túnmọ̀ sí pé kí ni a bá rí oṣù Ramadan pàápàá rẹ̀. bákan náà níbi sallallahu alaihi wa sallam orí láti súnmú hatta tààrà òkìrá ẹ̀mọ́ bá rẹ̀ àtìkẹ́ bá lóṣù wọlá tó ṣe irú hatta tààrà ó ẹ̀mọ́ fi àtìkẹ́ bá rẹ̀. oṣù ìpè oṣù Ramadan tá a bá ti rí àgbà tàbá kúrú oṣù rọmọdọ àfa àtúntò pé ìfọ́ọ̀mù lèrò ẹ̀sìn ìlàjì àmọ́ ta àwẹ̀ yìí tàbá kúrú oṣù yìí wọ̀nyí fọ́ọ̀rù lèrò ẹ̀yàtẹ̀ àdèmà tún nígbà tàbá rí olùkọ́ tó jẹ́ pé ó ń lẹ̀ sẹ́lá ni ọ̀nà rọ̀bì aláwọ̀ àná ó ní tàrá àdínà sí ìlàjì àwọn èèyàn wọ oṣù àwọn èèyàn ń wá oṣù فأخبرت رسول الله صلى الله عليه وسلم أني رأيت واقفون وجلون بقير لما رشد فصامه وأمر الناس بصيامه أنا بقى ريت مولوشي ولا في باوي ولا باوي ولا شكتني في أوانا باوي tó ta bá ti rí oṣù àgbáwẹ̀ bákan náà ta bá ti rí àtúnú oníṣòwò lè róyà sí i wọ́n á pèrò lè róyà sí i ẹgbà rò tẹ bá róṣù ẹtìmù tẹ bá róṣù látọ̀tọ̀ hàtà tàrà òun gbọ̀dà tó tẹ̀rọ hàtà tàrà òun ẹ má bá rò àti tẹ bá rí oṣù gbọ̀dà tó tẹ̀rọ hàtà tàrà òun ẹ má tunu bákan náà ọ̀tí tẹ ẹ bá tó rí. afáǹtẹ̀síwájú wọ́n ní káàkiri sálá sí ní ẹ̀rọ àwòtífà àtàwá ìṣeré ní ẹ̀yà òun oṣù bá ń sọ yìí ó lè jẹ́ thirty days ó lè jẹ́ twenty nine days ó lè jẹ́ thirty days ó lè jẹ́ twenty nine days. àti arí oṣù nísìn à ń bá lọ èmi èjì ẹ̀ka ẹ̀rin tí oṣù wá pé twenty nine ooru tó bá tẹ̀lé ó súnmọ́ kárí oṣù ní oṣù tuntun ó dẹ̀ súnmọ́ kámẹ́rì kò ṣe pé ló padà sí pàtì. anábìwá Muhammad sallallahu alayhi wa sallam àwọn tó gbà ń lọ bí mẹ́sàn-án ní ọdún mẹ́sàn-án ọ̀ṣọ́ òdòdó gbà rẹ̀ abdullahi bin masoud radiyallahu anhu oni ma kuntu ma rasulillahi sallallahu alaihi wa sallam tis'ata wa ishirin أكثر مما كنت معه ثلاثين àwọn tí mo gbà tó jẹ́ twenty nine ẹ̀lànà bí sọ ìlà àtàlà ó pọ̀ jù ní tí mo gbà tó jẹ́ thirty one. ṣé ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà sísọ ọmọ jẹ́ twenty nine lọ́pọ̀lọpọ̀ ọba ó jẹ́ pé pàṣẹ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tí ó ní àwọn ìyàwó rẹ̀ lójú fún olùdí oṣù kan ìgbà tó pé twenty nine days òun ló rí sí padà sọ́dọ̀ wọn ìyàwó àìsà ni ó ti tán lẹ́tọ̀ twenty nine tó ẹ̀ṣẹ̀ lọ anábì sallallahu alayhi ní aṣ-ṣahru ستة وعشرون oṣù 29 ṣùgbọ́n bá mi yóò máa jẹ́ káàdì yóò máa jẹ́ káàdì فإنهم عليه فإنهم الهلال فيعد ثلاثون أفعني في كروكورو àbí ẹ̀sùjò dúdú nìyẹn tí ó bá dé kárí oṣù òru dára ní ẹ àwọn ètí kárí oṣù tuntun lẹ́yìn bàtà ti ká náà twenty days àwọn kí láà ṣe anábíwá Muhammad sallallahu alaihi wa sallam ní káka ìyíká ń bábọ̀ kókó tá a ti ìyíká ń kókó حتى فقطات من غرة الشهر لا تدراء الذي قبل يتشوى ثم يصعد لين عطاوة وكذلك في الخطر بين نسي أباقة في أباقة تشوى عطم صادقة في وان رمضان بيتشوى títí tí yé pé títí tí yé pé so eléyìí náà àákà tí é pé so gẹ́gẹ́ bí nǹkan tí anábíwá Muhammad sallallahu alayhi wa sallam tí ó sọ so la tasumu hatta taraw al-hilal ẹ má bá wẹ̀ títí tí ẹ̀ fi rí oṣù wàlá tó rú hatta taraw bákan náà ẹ má títí tí ẹ̀ rí oṣù فيغم عليكم طبعا تكون القرود التي فأكملوا شعبان ثلاثين يوما إذا شعبان في انتبه كبتاتي سودان يعني رمضان لتالي شعبان وجدت أتوان جتتي أمام وشمين وشمين تعمل هنا هنا جاء رمضان nígbà tá a ti ka ṣàbán sí oṣù tó tààtì eléyìí jọba anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam. البيضة أول بيت الصيام في أول ẹni fẹ́ gbáwẹ̀ àti ni ó ti gbà níyàn kó n fẹ́ gbáwẹ̀ وليس عليه البيات في بقيته kò ń sọ̀rọ̀ yẹn pé kí olóhùn àdàníyàn ní gbogbo alalẹ́ gbogbo òru nítorí fún fẹ́ gbàwẹ̀ ọjọ́ yẹn iṣẹ́ àfáǹfà láti sọ fún wa onígbà bàbá ti mọ̀ gbọ́rọ̀ mọ̀dán wọlé àti lẹ́yìn pé oṣù rẹ̀ mọ̀dán làwọn mùsùlùmí rẹ̀ mọ̀ nínú oṣù rẹ̀ mọ̀dán yìí a ti ní lọ́kàn pé kí ni Ramadan yóò afẹ́gbà fifty nine days tó jẹ́ ní thirty days a ti gbà níyàn rẹ̀ bẹ́ẹ̀ ni yóò gbà rẹ̀ kò túmọ̀ sí wípé ẹnìyẹn yóò kọ́kọ́ ìnáwó ìtú ọmọ Ramadan mo dà níyàn láti gba àwẹ̀ Ramadan. تسعة وعشرين يوما يوم جاء 29 أو 30 يوما أبي أبو أجاء إن لم تمردني مرضا شديدا سوى له باكي عارف الله برم توفي شمي ولم تسفرني سفرا بعيدا tí ọlọ́run bó ní kí ń lọ ṣe ìrìn àjò tó jẹ́ ìrìn àjò tó jìn eléyìí ìwàta wa ń kékèké àwọn àbáwọn ń ta fún wa ń ta àbúrò ìdí àníyàn sí ẹ̀nà sọ́nù ṣẹ̀bà iná àwa náà wọ́n ń kà á ká fún àwọn nínú àwọn ìyá wa ìpè ẹ̀kọ́ نويت صوم رمضان تسعة وعشرين يوما أو ثلاثين يوما إن لم تمرضني مرضا شديدا ولم تسفرني سفرا بعيدا فتقبلت مني nígbà lápá mọ̀ pé lápára mọ̀ pé àgbékí ní yóò ṣe ẹ̀rí láti mú al-Qur'an àti sunna nabuwa Muhammad sallallahu alayhi wa sallam so nígbà tí amẹ́lẹ́ òun la dọ́ọ̀pù ẹ̀ apadà mọ̀ pé gbẹ́gbẹ́ ní àníyàn inú ọkàn ló wà bí ìwọ̀n táǹkì náà wọ́n ní ká dà níyàn rẹ̀ àníyàn wọn ò túmọ̀ sí tó nà wáyé sọ̀láta zohori akọjáde rẹ̀ àníyàn kọ́ àníyàn la pé inú ọkàn ló ń bẹ àníyàn àlùwàlá nàwọ́ ètù òdúwà bá ṣe mọ́ sọ àbí àníyàn jẹ́nẹ́bà nàwọ́ ètù mùsùlùmí jẹ́nẹ́bà sí àbúrẹ́ ẹgbẹ́ gbogbo àwọn akọ́wọ̀ yìí ìtọ́jú ìlẹ́rìí àtòkáwọn ní inú àwọn ọmọlẹ́gbẹ́ tí wọ́n bí bí àwọn ẹ̀yà oníyà pẹ̀lú pé wọ́n ń gbé sọ́mọ áàpù sọ́mọ yìí sọ́mọ kọ́ wọn ní àwọn ayé alukùránì sọ́mọ á ó lóore fún wa ju owó àwọn sọ́mọ yìí lọ. nígbà tí a láti sọ ní ṣókí kò ní pé àníyàn inú ọkàn ló ń bẹ̀rẹ̀ so rọmọdọ́n ti wọlé mo láti ẹ̀sìn mo fẹ́ gba oṣù rọmọdọ́n mo ní àníyàn tí mo fẹ́ gba oṣù rọmọdọ́n ó ti tán kò ní ìdí tó tún di ẹjọ́ kejì kí ló sọ pé kí ni mo tún fẹ́ ní àníyàn ìpè mo ti ọ̀rẹ́ ní àníyàn gbogbo oṣù ní ọjọ́ àkọ́kọ́ mo tún mọ́ mi sọ fún àníyàn ṣé yàtọ̀ kankan bẹ ní pé káàdì kí èèyàn máa ní àníyàn lọ́jọ́ ọdún lójoojúmọ́ àti kó ní àníyàn ní gbogbo ìbẹ̀rẹ̀ oṣù ìyàtọ̀ díẹ̀ wà bẹ́ẹ̀ ìyàtọ̀ yẹn òdìpé lápẹ̀jú ní káni pé òní ni òru àkọ́kọ́ Ramadan tẹ́tí rí oṣù àti rí oṣù Ramadan mo wá ní àníyàn wípé mo fẹ́ gba gbogbo oṣù Ramadan àdéhùn ńlá ní ẹkọ ń fẹ́ gba gbogbo oṣù Ramadan but ẹni yẹn orun bá orun gbé lọ ó sun orun tó wọra lẹ́gbà tó ti ní àníyàn yẹn sílẹ̀ fi ṣù kò jí ó tún wá sún ìgbé ohun ẹ̀pọ̀ tí bẹ́ẹ̀ tí fún káni fún ọjọ́ méjì ẹni yóò tají mo ṣe kó dákú o ẹni yóò tají fún ọjọ́ méjì ṣàmọ̀ wípé ìdáǹpẹ̀ ní ààwẹ̀ gẹ́gẹ́ bá ìpàdé wọn ṣe òun náà ní kí èèyàn náà jẹun kó mọ́ mú kó mọ́ sún mọ́ obìnrin láti ìgbà tí àlùfájà yìí òdodo ti yọ títí ìgbà tí ó mi wọ̀ ẹ̀lá ní ẹ̀ka fẹ́ súnmọ́ rẹ̀ náà ẹni tó ń wá ní ẹ̀kọ́ fẹ́ gba oṣù Ramadan ẹlẹ̀ láti first night ló ti láti ẹ̀yẹ ẹ̀yẹ wa lọ ṣe ọjọ́ méjì kó sùn sí òjì àwọn ẹjọ́ mẹ́rin ló ti gbà àwọn ẹjọ́ mẹ́rin ló gbà sáwọn ọjọ́ kan ló gbà ní àbẹ́ àwọn ọjọ́ méjì bọ́kọjọ́ kejì náà kò jẹun kò jẹun bẹ́ẹ̀ ni kò mú mùsùlùmí alìfájà rí wọlé bá mẹ́ ni bẹ́ẹ̀ ni òwúwọ̀ bá mẹ́ àwọn tó bá sọ wípé àníyàn àwẹ̀ àti bẹ̀rẹ̀ ni wọ́n tó láwẹ̀ ó ti gba méjì náà nìyẹn ó ti gba méjì nìyẹn àwọn tó bá sọ pé gbogbo òwúwọ̀ kan ló gbọ́dọ̀ ní àníyàn wọ́n á ní òru kejì tí ó sùn lọ yẹn kò láníyàn ṣàpé òru àkọ́kọ́ nígbà tó láníyàn kan ló sùn ló ń gbé lọ kò wá tají tó ń kejì dé tí ó fi di pé òun tún wọ́ ní ọjọ́ kejì náà sùn wọ́n ní kò láníyàn ní òru yẹn torí pé ó ti sùn lọ torí situation bẹ́ẹ̀ àwọn akọ́kọ́ ọjọ́ kan lónìí ìkejì yẹn kò ní àníyàn ó máa san padà nìyẹn a san ọjọ́ yẹn padà ṣùgbọ́n eléyìí máa nílò kò ní san padà torí pé àníyàn àti ìdẹ́yẹ rọ̀mọ́bọ́n náà ni ṣèbí kí àbíṣẹ́ǹsì tó ń bẹ́ńbẹ́ bó wá nìyí àkọ́kọ́ olùgbé àníyàn inú ọkàn ló wá bó ṣe ń tà ń sọ ẹ̀kejì ni pé àníyàn àti bẹ̀rẹ̀ Ramadan náà àtìgbà tá a bá ti gbọ́ pé wọ́n rọ́ṣù àrẹ̀tí láti ẹ̀mí àti ní náà jẹ́ òyìn gbọ́pọ́ rọ́ṣù ní ilé aago mẹ́ta lẹ́nà padà ànáùsì ní ti tọ́nu ànáùsì látòjú rẹ̀ bẹ́ẹ̀ ṣe gbọ́ tán báyìí àwọn Ramadan ti bẹ̀rẹ̀ lọ́yìn ọ̀la náà ń bọ̀ ìyẹn bá jẹ́ sàlẹ̀ tí ó àfẹ́sì àwẹ̀ rẹ̀ tó àfẹ́sì àwẹ̀ rẹ̀ kájẹ fààyè gbígbọ́ rẹ̀ rẹ̀ ìtàkó ga àníyàn yẹn gẹ́gẹ́ wípé mo ti ń bá àwẹ̀ báyìí o mo ti kóra dó fún jíjẹ mímu ìbólúmi láti pọ̀ láti fi lọ títí di ìgbà tí òun èèwọ̀ ó sì jẹ́ pé àníyàn yẹn èèyàn gbọ́dọ̀ ní bìfọ́ sí àlùfájà yìí tó yọ àlùfájà yìí tó yọ eré ibi tí àpá ìṣe lálàyé fún wa ń bí wípé wàyíbá bíbí ṣe àmà ẹni tó fẹ́ dáwẹ̀ yóò ní àní ẹ̀kọ́ ń fẹ́ bá wẹ̀ látòrí fi àwádìí ní ọjọ́ àkọ́kọ́ Ramadan وليس عليه البياض في بقيته ní òun fún àwọn ọjọ́ tó kù ilé ìjẹ́ra ìsí alimami malik àdírà ìsí àwọn màlìkí àti wọn mú kọyọ tí kù sí àmà ìdàlẹ́ àwẹ̀ yẹn tàbí ìkóra tó ní jíjẹ nínú ìgbómìnir láti tọ̀ títí di láti gbàtà fájàre ti yọ títí ìgbà tí ó rú èèwọ̀ òun ni tí ó ṣe wàyíkí mu fìyà ìlàlẹ̀ yóò ṣeré títí dé òru ni àti títí dé ìgbà tí ó rí wọ̀ tó bá ti wọ̀ nínú ìsìláàmù ni òru ti bẹ̀rẹ̀ náà nìyẹn lọ́wọ́ bá fún sọ wípé ọ̀làánà bá ṣòro owó náà láti fún lọ ẹ̀yin mùsùlùmí ẹlẹ́mọ̀ abáyàwó ní láṣepọ̀ wọ́n gbàgbọ́ máa lọ́hùn lákòókò ètí ọlọ́wọ́ bá kó kọkalẹ̀ fún yín ní orí ọmọ nígbàfẹ́ bábáyàwó yín láṣepọ̀ lẹ́yìn wá ẹ máa wá wọ̀fúnlu ẹ̀ṣọ́rọ́bù ẹ máa jẹ ẹ máa mú lóru حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ìtìjá àlùfájà yìí òkòdó yé ìyọ̀sìn ní fún àtúnmù síyàmù ìdàlẹ́yìn bákan náà eléyìí tẹ́ wá ń ṣe ìtẹ́ kóra dúró níbi jíjẹ mímu ìgbóbìnrin láti pọ̀ ẹ máa bá a lọ títí tí ilé èṣù títí tí ilé èṣù àárí pé tó ń lò ní asfaw àbí ṣìyàn ọlọ́run bá ti fi fáìnì fún wa nígbà yìí ọlọ́ni òhìlẹ̀ làkún lélẹ̀ pàṣíyàmì rápàṣí ìlànà ìfà ikú ní òun àsìkò àwẹ̀ tó ń ṣe oṣù Ramadan ọlọ́run bá ní ẹ̀lẹ́ báwọn ìyàwó yín láṣepọ̀ yìí ẹ̀lẹ́ báwọn ìyàwó yín ní àṣepọ̀ so èyí sọ fún wa ètò wọn pè ní àsọ̀rọ̀ ọ̀yìn tí mo sì yá ìrẹ̀lẹ́ àwọn ìlú yìí àá pè àmọ̀ ta lọ títí tí ilé òṣì. ومن السنة تعجيل الفطر وتأخير السحور ترى سنة قومكي أيراشي وتأخير السحور بكنا قالوا راجل آي فارجي جي gẹ́gẹ́ bá ṣe على ń pè á lájẹ́ ní èdè lápáwá àsìkò tó ń fẹ́ ìfọ́ àṣùbà ní ń gbé ní àṣùbáhà àsìkò tó ń fẹ́ ìfọ́ àṣùbà ni wọ́n pè ní àṣùbáhà àsìkò gbanyẹ ni wọ́n máa ń pè wọn àpọ́pẹ́ tánàbí sọ fún àwọn sàábé rẹ̀ kékeré nínú àbílálẹ́ يؤذن بالليل irun tí bìláàlì máa ń pè yẹn òru ló ń pè o fọkúrù ìyẹn máa jẹun wáṣọ́ọ̀bù ẹnu ọ̀run hátà àtúnà ìbùn òmìnàtò tí àmúrò ọmọ òmìnàtò tó wọ́n fi wá pè ní títí ẹ̀ ẹni tó gba àdéhùn yìí قل وكان لا يؤذن حتى يقال له أصبحت أصبحت amúrò ọmọ ọmọ mọ̀túmù oníkèrè àyàfi tó bá pàkíyèsí rẹ̀ pé àtúbà àti tó àtúbà àti tó ìgbà ìlú wẹ́ṣọ̀ wa lọ pè ní ṣùgbọ́n èyí ti láti mọ́ ń pè yẹn ìlú òru yìí kò ní kẹ́ni tó fẹ́ gbáwẹ̀ kó mọ́ jẹun mọ́ in fact àsìkò tó dáa jù kẹ́ni tó fẹ́ gbáwẹ̀ kó mọ́ jẹun nìyẹn àsìkò dá ìfún ẹjọ́ lẹ́gbàwẹ̀ ó máa jẹun ní àsìkò ìrún àkọ́pẹ́ tó bá ṣe pé wọ́n ń pè é ní àsìkò ẹ̀kan tó yí àsìkò dá kí ẹni tó bẹ́ẹ̀ jẹ ó máa jẹ sàárì yẹn. so àsìkò tí wọ́n ń pè ní àfáà òun ni àsìkò yẹn oúnjẹ tá a máa ń jẹ ni wọ́n ń pè ní àfáà òòrùn nílùú lárúbáwá ìmọ̀ ẹjọ́ ń jẹ ẹni wọ́n ń pè ní àsùnfò ìjọ ń jẹ sàárì oúnjẹ yẹn gẹ́gẹ́ ni wọ́n ń pè ní fàáhù àsùnfò ìjọ ń jẹ ẹni wọ́n ń pè ní àsùnfàá àti ẹ̀rọ rẹ̀ ni ẹni tí ó gbà wẹ́ ń gbà ní àsùnfà ẹni wọ́n máa ń súnmọ́ lọ́wọ́ bá jù wọ́n bí àsùnfàá rí oúnjẹ tàbí ọlọ́run tó bá dé àsìkò sàárì wọn a máa wá foríjì lọ sọ́dọ̀ ọlọ́run bá àsìkò tí wọ́n ń pè ní àtàhà títí wà rẹ̀ ń jẹ́ àtàhà òun ni àsìkò tó kẹ́kùn sí àsùbá àwọn ẹni ọlọ́run bá wọn a máa lò ó láti lè fi súnmọ́ ọlọ́run bá àsìkò táwọn máa ń fẹ́ kí nítorí wọn jù nìyẹn ló ti ẹ̀jẹ̀ tó kò sígbà tá a lè kí nítorí lóru àṣẹ náà ló dá fún ẹgbẹ́fẹ́ tó ń jẹ fàájì láti jẹ oúnjẹ yẹn ṣùgbọ́n yàtọ̀ kàtà sọ fún ọ̀ràn yẹn kọ́ ní kéèyàn jẹ fàájì ọ̀ràn yẹn kọ́ ní kéèyàn jẹ fàájì ẹni tí ò jẹ fàájì sójà ti láníyàn pé òun fẹ́ súnmọ́ lọ́wọ́ ma pẹ̀lú kóhùn òní jẹun òní mú òun òní súnmọ́ obìnrin yìí àtàwọn nǹkan ní ìtòjọmọ́ tó ti ní lẹ́nu bẹ́ẹ̀ ó dẹ̀ ṣe kí ní àníyàn yẹn ó ní ìfọ́ kásùbà tó wọlé ó ti bẹ̀rẹ̀ sí ní dáwẹ̀ náà nìyẹn kọ́kọ́ jẹ́ sáré àìjẹ́ sáré ò rẹ̀ àìjẹ́ sáré àfẹ́kì rẹ̀ kájẹ́ súnmẹ̀ ni táà bá jẹ́ àtàràkà súnmẹ̀ mustahaba súnmọ́ aláwọ̀ aláwọ̀ ọmọ ìfún alákòjú ẹni ṣe bẹ́ẹ̀ tí gbọ́ pọ́rọ́ ṣù wáyìí ó kiri láàmì ẹ̀ pé kiri òun bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan náà ní bó ṣe lọ sùn nìyẹn kò jí ọ̀n ti lè bàtà pé òun àṣùbà ló tó jì kò lè jẹun mọ́ ṣé bí ó bá wà ní kó bẹ́ ó ti ń gbàwẹ̀ ọ̀rẹ́dì ó ti ń gbàwẹ̀ ọ̀rẹ́dì torí pé àṣùbà àti dé bá àṣùbà rẹ̀ fún tó fi máa jẹun náà ní kiri òun náà ní àṣùbá Allah subhanahu wa ta'ala ní وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الابيض من الخيط الاسود من الفجر الفجر في يورج سكود الجومة ṣùgbọ́n ìjẹunmọ́ yẹn ni kò túmọ̀ sí pé kò ní gbá o torí kó túmọ̀ pé ọjọ́ yẹn Ramadan ni orúgbé lọ kò jẹ́ sáà àfẹ́kì kódà fún mọ̀ọ́mọ́ olóhùn òní jẹ́ sàárì kò bá àwẹ̀ kò bá àwẹ̀ yẹn jẹ́ àwẹ̀ lálàáfíà ó kàn yẹ pé tó jẹ́ súnmọ́ tó dá tí ó gbèsè ládá àwẹ̀ fún yẹn tó dá tún kún dáadáa òní kéèyàn jẹ́ sàárì tẹ́ bá tún jẹun ẹ ládá yín tún pọ̀ ju ládá ẹni tí ò jẹ́ sàárì lọ owó jẹ́ sàárì ó gbà bẹ́ẹ̀ ìwọ jẹ́ sàárì ìwọ tún gba ládá abáwọn kí ẹ̀jẹ̀ pàrí kí lóṣù oúnjẹ pàrí bó ń ṣe pé ká gbé oúnjẹ kalẹ̀ gàfíà káwá jẹ oúnjẹ gàfíà ìyẹn bá ń pè ní ẹ̀jẹ̀ pàrí ìfẹ́ pè ní ẹ̀jẹ̀ pàrí ni pé kó fi nǹkan sẹ́nu ó bá jọ ní olóńjẹ pé àná bọ̀ Muhammad sọ̀lá sálámù àmọ́ ẹ̀kọ́rẹ́jì àwọn èèyàn pé ká jẹ pàrí wọ̀lá òbí tí ó rà àti mẹ́rin fún àkóso pé jẹ orí ìfẹ́ náà lóògì parí ẹni bá rẹ̀ fẹ́ jẹ gbàkíá náà náà láìsí tó láti tó ń jẹ gbàkíá ní ẹlòmíà ní tí wọn bá jẹ ní gbàkíá ní àwọn máa gbóhùn rìvásì ní kéèsì ẹlòmíì tó ń bá jẹun gbàkíá yẹn bó ṣe jẹ́ káyẹn náà ni ó palẹ̀ ìbẹ̀ lọ gbogbo tó jẹ náà ni ó yàdà nù kátó ní wákàtí méjì yóò láwẹ̀ fi lò A nítorí ẹ̀ ọmọ ńlá tó ń kọra mu ni tó ń kọra mu tó ń kọra mu gàrí díẹ̀ òtítọ́ torí pé tó ń bá jẹun nìyí nínú ìwọ̀n oníṣẹ́ fi ṣe lè tó kálukú pẹ̀lú sísẹ́mù ẹ̀rù ṣùgbọ́n púpọ̀ rẹ̀ ni pé kájẹ sàrí dá kájẹ sàrí ó ga ládàá pọ̀ ń bẹ́ àwọn màláìka máa ń ṣàdúrà fún tó ń jẹ sàrí tó ládá kan bẹ̀. sopọ̀ atúmọ̀ sí pé ká jẹun gàfíà àbí ká jẹun kódà tó ṣe kó ní akọni àtijọ́ sàárì nìyẹn àdìsẹ́ńtà mẹ́ni tó lóun ò jẹ sàárì tó wọn fẹ́ fi pẹpẹpẹnu ṣó láwẹ̀ ó láwẹ̀ ó láwẹ̀ sàfà wa ní pàrìsẹ́ríkà jẹ́ ẹ̀nà kábìlì rẹ̀ túnmẹ̀tún mo rántí nígbà táwa kéékèèké yìí àwọn kan níta bá lọ́wọ́ àwọn nínú àwọn òbí wa tó má láwọn òbí wa kò ń ṣe òbí wa mẹ́mẹ́ ṣùgbọ́n àwọn àgbàlagbà ń gbà ẹ̀ ẹlòmí àbò méjì ló ti jẹ àbò méjì òru ló ti jẹ ẹlòmí ó ti jẹ tiẹ̀ lápapọ̀ kan á lọ sùn ẹran ó jẹ fàárì ṣùgbọ́n bó ti ẹ̀jẹ̀ bí àsìkò fàárì kọ́ lójú oúnjẹ yẹn ó kàn jẹun lásán ni sàárì gangan ní sáàjẹ ní àsìkò sàárì àhúrò oúnjẹ tààjẹ ní àsìkò tó súnmọ́ àsìkò àṣùbá yẹn òní wọ́n pè ní àṣàhúrò so lára rẹ̀ pọ̀ kájí ilé rẹ̀ di àsìkò yẹn òun nìkan tí ó bá súnmọ́ wọn àwọn mímọ́ wá ń lé kókó máwọn èèyàn wọ́n ní ẹjọ́ bá ti kú 20 minutes ẹ̀kọ́radó ẹ̀mọ́jẹ ọmọ opposite ìbájú ti ń sọ lẹ́ ń sọ yẹn ọlọ́run ọba subhanahu wa ta'ala ní wọ́n kù lú ẹ̀mọ́ jẹun lọ wọ́n ṣọ́ràbù ẹ̀mọ́ mú lọ àtàyà tàbàyíyáni àdákùn mọ̀lẹ́kẹ̀tẹ̀ abúyájú ní mọ̀lẹ́kẹ̀tẹ̀ aswọ̀ mọ̀lẹ́kẹ̀tẹ̀ títí tí alifájà yìí yọ sí èyí yọ sí yín ọlọ́wọ́ bọ̀ sọ pé wá kú tẹ́sí ní tí ó yẹ ẹ̀kọ́ ra tó ó ní títí èyẹ fún yí tẹ́yìn mọ̀tá ń tajà rẹ̀ ti yẹ sọ̀rọ̀ jẹ́ pé hadith kan bẹ tí abúlé àwọn gbà wá tí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn afáà ní ìlú lálàáfíà النبي محمد صلى الله عليه وسلم قل من سمع النداء والماء لا يجد ẹni tí ó bá gbọ́tán pé òun ó dẹ̀ jẹun lọ́wọ́ ó ti gbọ́tán pé òun àṣùbá àti ní àyè tán ti ń pè òun ní àsìkò tó yẹ tán pé ní ìwọn àṣùbá àti ìwọn ẹlẹ́ẹ̀kejì tẹ́ máa ń pè tó ṣe kóhun ló ní àpọ̀ láti sọ́rọ̀ nínú ẹ̀nà òun nínú gẹ́gẹ́ bí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn máa ń bẹ̀ lórí ẹ̀. ṣé wàá gbọ́tán pé òun àná fàlá yàgbà kó mọ̀ fi abọ́ yẹn lẹ kó mọ̀ jọ lọ hàtà yàtọ̀ ìyá hájẹ́tà omi rè kí ìsàtìfà rẹ̀ mbẹ́ kí ìsàtìfà rẹ̀ níbẹ̀ ó sọ fún wa ọ̀rọ̀ fàárì jíjẹ ibi tó pàtàkì dé káàdì béèrè yẹn ló dá ṣùgbọ́n tó ń jẹun lọ́wọ́ làbí ìyí o ẹni tó wò tí ń tó fi pèrú àà yóò ti lọ nìyẹn òun bá wẹ̀ pẹ̀lú empty stomach ní kò lè sọ pé òun fẹ́ jẹun mọ́ lásìkò ẹ̀ torí pé òun ẹ̀ṣẹ̀ máa jẹ́ abọ́ kalẹ̀ ni ẹni tó ti ń jẹun lọ́wọ́ sáṣẹ̀ òun bá a lórí oúnjẹ rẹ̀ ọ̀làdọ́gbọ̀ Muhammad ọ̀lá àtàn sọ pé fàlà yàgbá òun àtà yẹpẹ̀ bí yà àjẹta òun nìyí kó mọ̀ gbé kalẹ̀ sí ìfàkùfà rẹ̀. bákan náà wọ́n fẹ́ kí ayára sí i súnmẹ̀ ní káyára sí i sábà ní káyára sí i kò túmọ̀ sí wípé káṣínu kóòrùn tó wọ̀ wọ́n bọ̀ ìyẹ́dẹ́sì tí ó rúwọ́ gbàrà báyìí kí ẹ̀rẹ̀ sí i súnmẹ̀ ní ìmírẹ́sì tí ó rúwọ́ báyìí kí ẹ̀rẹ̀ sí i súnmẹ̀ ní alágbà Muhammad sallallahu alaihi wa sallam sọ́ọ́bù pẹ̀lú àwọn sàádé bóun ṣe wọ̀ báyìí lànàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam sọ fún yàn kan pé ẹ pè sí ẹ nǹkan bí yúgọ́ọ̀tì fún wa tó túmọ̀ sí pé kò ń ṣe ọ̀ràn yẹn òun ni kò ṣe rí pé omi lè ní èṣì bẹ́ẹ̀ ni kò ń ṣọ̀ràn yẹn kò ṣe pé déètì lè ní ó ti ṣe ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọgbà ànábì a máa ṣe ní sallallahu alaihi pẹ̀lú omi pẹ̀lú déètì tí ò bá sí déètì tútù yìí yóò lo gbígbẹ tí ò bá ti gbígbẹ yóò lo mi ṣùgbọ́n bá mo dé sí tútù gbígbẹ omi ọsàn ẹ kò sí ìta àlọ́ ńlẹ̀ tí ó ṣe yìí torí ká nígbà Muhammad sallá kan ó fi ti ṣe ní sọ̀nàbà Muhammad sallallahu alayhi wa sallam ó wá sọ fún ẹni yẹn ike báwa wo kìíní nìyí then kò prepare the yoga fún wa ẹni wọ́n sọ pé a ah, ó ṣe à ń sáìnì bí pípò anábìsí lọ prepare sí fún wa sáìnì bí pípò òrùn tẹ́lẹ̀ rí yẹn dàbí àwọn tírẹ́lìsì tí ó rùn sí kalẹ̀ ni òun ti wọ ọ̀rẹ́ jì sọ bí díìkì òrùn bọ́ọ̀lù òrùn tá a máa rí yẹn tó bá ti ní kó wọ̀ ní normal day ìyẹn túmọ̀ sí pé kí ni àsìkò ìṣirò ti wọlé nìyẹn àwọn orí pátá àṣírí yẹn kò ń ṣe ìyẹn la fẹ́ lò orí pa yẹn orí tí ó tó ń tó ti ń wọ̀ lọ sísàlẹ̀ orí tó fi ilẹ̀ ni bí bàbá sọ wípé kí ni ọkọ̀ múùbù níbì ó wá fi ogun kalẹ̀ bẹ́ẹ̀ náà ni òòrùn tó wọ̀ pípọ́n tá a máa ń rí ní wẹ́ẹ̀tì yẹn pípọ́n tó ṣẹ́kù yẹn lẹ́gbà tí bọ́ọ̀lù yẹn bá ti wọ̀ ìyẹn bíìsì òòlù ìyẹn bí eruku ni ló ṣe rí bí ìmọ́lẹ̀ òòrùn tó lọ wọlé bẹ́ẹ̀ náà ni ní àárọ̀ náà kó tó di wípé ààyè òòrùn gangan ìyẹn bọ́ọ̀lù yẹn gangan fún rẹ̀ ìmọ́lẹ̀ òòrùn yẹn yóò kọ̀kọ́ máa wá. O náà ń pè lálùfáàjà àdìyọ ìmọ̀lẹ̀ yẹn yóò mọ típ típ típ ọlọ́pẹ́ sọ́ọ̀lì akànnì pé bọ́ọ̀lù yóò yọ ni sọ̀tọ́ ló bá wọ̀ bọ́ọ̀lù wọ bọọlụ wọ̀ nítorí wọ. fílẹ̀ ní ìmọ̀lẹ̀ yẹn yóò máa na díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kí è parẹ́ tán àáfà tí sọ ìpèsè bí dèdè àti ẹ̀ náà ló ń bẹ láàárín wíwọ̀ oòrùn àti àsìkò ìṣá dèdè àsìkò kan náà ni. sókè la fẹ́ ló gbélé rẹ̀ pé kájọ ara túnu nǹkan tí ẹ̀sìn fẹ́ ni ẹ̀sìn fẹ́ pé káyà ara túnu káyà ara ṣínú ni ẹ̀sìn fẹ́ súnmọ́ ẹ̀mí ẹni tó bá ṣe yóò gbà anabuwa muhammad sallallahu alaihi wa sallam ó ní làáyà zálù náà fi kàìrí àwọn èèyàn ọ̀rọ̀ wò ní yé máa jáyọ̀ náà àjẹrè fitra lókun tàbí ọba yẹn yára ṣe wà àkàrò sahur wà àkàrò àsahur bẹ́ẹ̀ ni wọ́n lọ́ra jẹ́ sáré. ṣùgbọ́n gbàgbé àsìkò ṣí ni pé èèyàn káwọ́ tuntun kò ṣínú lásìkò ìgbà ìsáwọ̀ ẹ̀rọ ti bàjẹ́ àwọn ẹ̀rọ bàjẹ́ o tàbí kò mú mi kò mú ọ̀sán kò mú òjì kò mú ẹ́nìtì ó jẹ́ tó kàn tẹ̀ nígbà táwọn kékeré táà ti ní kẹta bá fi ṣínú báyẹn a bá nù torí ti sọ fún wa pé àwẹ̀ wa ni jífà àwọn tó ṣe kó gbà tó òṣù lásìkò tó ẹkọ òṣù mú kí rẹ̀ tí wọ́n ń ṣú àwọn ẹ̀dì ti jífa ṣé ń bà tí ń padà wá ń ké ní ọ̀tẹ̀ àṣekì ní òkè ẹ̀jọ́ bẹ́ẹ̀ yẹn ò bá fi kankan dẹ́nu títí bí àlùfájà yìí ní ìtòtún bẹ̀rẹ̀ àwọn ẹjọ́ kejì kó bá wẹ́ ẹ̀jẹ̀ àwọn ẹjọ́ yẹn ó ti níyẹn ó lọ ṣùgbọ́n tí yẹn ló ní ládájú ní àbẹ́ni tí òun ṣínú ẹni tó ṣínú ládájú ẹni tí ò ṣínú lọ ẹni tó ṣínú ó ní ládájú ẹni tí ò ṣínú lọ kí yẹn rí pé téèyàn bá gba ìyẹn sí láwẹ̀ anábìwọ̀n Muhammad sallallahu alaihi wasallam àmọ́ ìṣẹ̀lẹ̀ ń gbà mí ó lè ṣe bí ọjọ́ bíi mẹ́ta mẹ́rin tí kankan kò ní jẹ sàúrù kò ní jẹ eh, ìtọ́rù náà ó lè ṣe bí ọjọ́ mẹ́ta tí ó ń jẹ gbọ́gbọ́n ọjọ́ méjì ń gbà mí tí ó ti jẹ gbọ́gbọ́n àwọn sàbẹ̀bí náà wọ́n fẹ́ ọmọ fẹ́ bọ́ọ̀ṣì àwọn ẹ̀mí sọ̀rọ̀ láàtọ̀lọ̀ náà fẹ́ náà ti bẹ̀rẹ̀ ní ẹ̀ka àwọn oníṣìnà àwọn oníjẹ̀sàrí àwọn oníṣìnà oníjẹ̀sàrí anábìlẹ̀ ẹ̀mọ́ kọ́ ṣe èmi ò kéèsì èmi yàtọ̀ sí kéèsì èmi àbí ìtìlùkọ́ ìmú ni rọ́bì wà ìfẹ́ ìlú nígbà yìí máa jẹ́ tẹ́ ẹ̀mú ọlọ́run bá ń ṣe é ní ẹ̀yìn òkan lé ní o ẹ̀mọ́ pọ̀ ṣe ni wọ́n rí pé kò lè má wọn lórí ẹ̀ wọn ló ń ṣe lọ bẹ́ẹ̀ lànà bí kọjọ́ fún ó lè ṣọjọ́ mẹ́ta ó lè ṣọjọ́ àwọn mìíràn ṣe ń bá ṣe kò pẹ́ sígbà yẹn òun ni ọba róṣù wọ́n fi bírèkì ẹ̀kìnyàn rẹ̀ sọ láti máa ní tí o máa ń ṣe pa àrò ṣù bí bá máa ṣe lọ tó rà ẹlòmíì nù yìí nìyí yóò lè gbé àṣejù rẹ̀ lẹ̀ yóò lè gbé àṣejù rẹ̀ lẹ̀ tẹ́lifáàmẹ́ bí o sọ fún ọ pé èèwọ̀ ni ó kàn ń discourage wọn àwọn afáàfáà yọ̀ ń bẹ̀rẹ̀ pé ó túmọ̀ sí pé nǹkan tó wà pàmí síbi yìí eléyìí ni wọ́n máa ń pè ní kí ni àlùsọ òní kí yẹn gbá àwẹ̀ léra táwọn mímọ́ ń pè ní kí ni àwẹ̀ funfun òní jẹ kankan ṣùgbọ́n àwẹ̀ tí ó funfun yẹn òun ló ní ládájú èyí tó funfun yẹn ní ìyẹn ládájú tó ṣùgbọ́n ẹni tó gbà àtọ́kọ́kọ́ láwẹ̀ ó láwẹ̀ ṣùgbọ́n dáìtà sọ pé àwọn ẹ̀ ti di jífà látara tó kí ni kò ṣínú ẹ̀yẹ kò ṣínú bá tó ti ṣínú yẹ àwọn jífà lọ́gbà kò sí tó ń jẹ́ àwọn jífà ó dáa ká ṣínú a àsìkò ṣínú bá tó ṣùgbọ́n bá máa ṣínú ní bá láìsí àṣìníyàwó ṣe eléyìí ó jẹ́ nǹkan tí a fọ́ àti وانص ومن السنة تعجيل الفطر سنة نتكي آيا راشين وتأخير السحور قالوا راجي خارج قالوا راجي خارج وإن شك في الفجر كان يمن باوت سال فجر كيو فلا يأكل وإن شك في الفجر فلا يأكل tó bá ṣe tó ń dáàtù pé sálùfájà rẹ̀ ti àbí ètí yọ ó ní kó má jẹun ṣùgbọ́n ìtọ́kùnrin ìjọ ọlọ́run ti kánà wa ta'ala ní وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الابيض من الخيط الاسود من الفجر ثم فيها وبعد الشوك فجر يوم الجملة àwọn àbáwò pọ̀lọ́pọ̀ àwọn sàábà tó wà nílá àríyìn abubakar wọ́n nígbà tí tó bá ń jẹun yóò ẹ̀ṣẹ̀ náà yẹn pọ́ta lọ́wọ́ àwọn olùfàyà ibi yọ tó wá ní kò tí yọ dá kò tí yọ ó ti máa jẹun lọ. tó ṣàlá àti oníwà àbẹ̀rẹ̀ ọ̀rọ̀ sùkánà tó bàtà hàlà ìfi ọbára ọlọ́mọ àfẹ́lẹ́ tí ó wúlò fún ẹni kọ̀ọ̀kan wa سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمة الله وبركاته نعم ذلك يقول تنجى الله تنجى تحول الله أعطيه ẹni tó ń pè wá pẹ̀lú bí ọ̀sọ̀ láti sọ́ọ̀lù náà náà bàtà ti sọ pé ó lè máa jẹun dé ìfòrí àdéhùn ìṣe àkà yẹn ṣé lábẹ́ ni ẹ ti wá pé ọ̀sọ̀ láti sọ́ọ̀lù náà ṣe yóò gbóúnjẹ kalẹ̀ ní ní láti gbóúnjẹ kalẹ̀ yóò gbóúnjẹ ẹ̀yẹ tí wọ́n satisfy àti tètè tó fẹ́ jẹ́ ńlẹ̀ yóò jẹ. àwọn afáàmì ní òkèlè tó wà lọ́wọ́ ẹ̀ nìkan ní àjẹ ó ti yóò nìkan ni ó jẹ ṣùgbọ́n tàbá wo tẹ́sì yẹn ni fàlá yàdá àrùn fàlá yàdá àrùn kó má fi lẹ́yìn hàtà yẹ́kọ̀ líyà àjẹta òní tí ìtàkùfà rẹ̀ ń bẹ̀ àti èyí tó fẹ́ jẹ yóò jẹ ṣùgbọ́n ní tí abóúnjẹ ń bẹ níwájú ẹ̀ ní òní ẹni tó ṣe pé òun sún gbàgbé ìrún títẹ̀ lójì bóyá jí láì á tí mo lè gba ọ̀rọ̀ pẹ̀lẹ́ inú lásán kí n sáré mú ní ẹ̀ ti gbọ́rọ̀ sáré mú ní yóò gba abẹ́ mẹ́rin tó bá wà lọ yíwọ́ ń kọ́ tó bá rí kó fẹ́ yíwọ́ kò já tó bá rí kékin kó fẹ́ yíwọ́ kò já yóò sì máa padà lọ́jọ́ mi ṣùgbọ́n ìpìlẹ̀ ni pé yóò gba náà kí n sáré sọ pé tó bá fẹ́ yíwọ́ yóò já ẹni ní pé ìsìlámù fẹ́ bá para wa wàlá tó ń kúrò àìdí tó ń lọ tá àlùkà ẹni tó rí pé n tó ń ṣe òun ìsìn òun lè fi bú lẹ́yìn ìṣẹ́jú mélòó kan tó wọn bá jẹun ní owó yẹn bẹ́ẹ̀ yóò jẹun kò bá jẹun Ramadan ló lè sàn ọjọ́ ẹ̀ padà máa fà fún ọsọ iṣẹ́ ẹni tó ń gbé ìlú tó ti pọ́ ọmọ ní ọ̀sán tó gùn ìsọ bẹ́ẹ̀ ṣẹ̀pẹ́ lọ́dọ̀ wa nígbà yìí bí twelve hours ó súnmọ́ra wọn nǹkan kàmọ́ra wọn kóòlù jẹ́ twelve hours kí ọ̀sán jẹ́ twelve hours àti kí wọ́n yọ ọ́sọ́ra wọn díẹ̀ díẹ̀ àwọn nìkan jẹ tó ṣe pé twenty hours ó ní ọ̀sán títí wọn nítorí máa ní òògùn kò ní ju four hours lọ wọ́n kí ìrù ṣáìsàn nísìnyí kátólíì wákàtí mélòó kan ọ̀yìn tó ti rún àṣùbá àwọn ìlú kan dọ̀lẹ́ tó ṣe pé ní àwọn àsìkò kan níta máa ní ní òru kéré náà níta máa ní ní ọ̀sán ní máa pọ̀ ó lè tó ní twenty hours kódà ìbò ní ó lè tó nǹkan ní twenty two hours ní bẹ́ẹ̀ ni ọlọ́run bá fún wa pé kí ni wọ́n kú lu àṣàràbù ẹ máa jẹun náà mú àti àtàbáyà làkúnú lọ́kẹ́sọ̀lá abíọ́dún lọ́kẹ́sọ̀lá aṣọ́ọ̀dún ọ̀fọ́dún títí tí àlùfáàjà yóò dédé ìrántí yín ثم أتم الصيام إلى الليل tí àlùfáàjà lórí bá ti wá hàn sí ẹ̀kúrọ̀ àdó omi jíjẹ mímu ìgbóbìnrin láṣepọ̀ títí tí ilé èṣù tó bá kóra dó níbi jíjẹ mímu ìgbóbìnrin láṣepọ̀ ẹjọba ń lọ ó lọ wákàtí kan méjì mẹ́ta méjìlá mẹ́tìlá mẹ́ẹ̀ẹ́dógún ogún a òbí fẹ́ kọ lóyìí so tí ò bá lè bí ẹ̀rẹ̀ mọ́ tó ti fẹ́ yíwọ́ yóò já rẹ̀ yẹn yóò wá tán padà ní ọjọ́ bíi tí ó bá kú lọ́pọ̀lọpọ̀ ọgbà láwùjọ tí wọ́n ní ìgbà yìí twelve hours síra wọn náà ni a máa ń yọ síra wọn. yọ́n máa kọ́kọ́ gba àwọn ẹbí fourteen hours àti nǹkan tẹ̀ ní Saudi ní ìjọ́kọ́ mi lóye díẹ̀ pẹ̀pẹ́ ẹlẹ́rìí ti yàtọ̀ sí ta bábáwà ní ìlú tiwa o ṣùgbọ́n wọn ni àṣìṣe wọn bó ṣe rí nìyẹn ìgbà tí ẹ̀jẹ̀ kàrí ní nǹkan ní ààrẹ àbí kò fọ́ nǹkan bí four fifteen wọ́n ti lọ́n kírun àṣùwà àwọn akírun àṣùwà four fifteen ní àsìkò táǹsọ̀ yìí kò túmọ̀ sí wípé òun máa wọ̀ ní aago márùn aago méje o lè lé díẹ̀ ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ wa wọ̀ àdéhùn yìí ti yàtọ̀ so lọ́dọ̀ tí wọ́n mọ́ ń bá fún situation báyìí situation eléyìí lọ́dọ̀ wọn lẹ́kọ̀ọ̀kan wọn bára wọn bẹ́ẹ̀ ṣùgbọ́n ti tiwa ọ̀pọ̀lọpọ̀ kan ọlọ́run ti kẹ́ wa nìyí ó fẹ́ gbá wa nínú ọkùnrin wa láàdáa gbọ́dá wa ó nọ́mà àtàjùlọ àwọn tá ń bẹ ní south bíbá yìí ibò bí òun lè mú lọ́dọ̀ tí wọ́n pé pé yóò mọ̀ wọ 65 degree ìpè ẹ̀ka rẹ̀ ló bí yóò ké ìgbóná ó yà wèrè náà nìyẹn ní àwọn ìlú bíbí Sudan àti wẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ kí ní ti ẹ̀ka ní agbára ẹ̀ka ìjókòó ké lẹ́ẹ̀kan náà ni o ti gbó mẹ́ta látara ìjì so gẹ́gẹ́ bí ìbéèrè ẹni ẹni yóò máa jẹun lọ tí ẹ parí oúnjẹ ni àwọn afá mi ní kò gbọ́dọ̀ jẹun torí pé tí a nàbì sọ̀lá àtàlà tó sọ òní wípé ìnà bìlà aláyọ̀ abdè bèlè bìlà ló ṣe òun lóru fọkúlù ọ̀ṣọ́rọ̀bù ẹ máa jẹun lọ hàtà kàmẹ́ lákùnrin hàtà yóò abdè mọ̀tò títí ìpínlẹ̀ mọ̀tò rẹ̀ pèrú so ọlọ́túnmọ̀ sí pé wá ti kọ́kọ́ pèrú mọ̀ jẹun ṣùgbọ́n hadith yẹn wọ̀lọ́wọ́ aláàlọ́láàfíà ènìyàn lè máa jẹun lọ sí ìsàtúfà rẹ̀ wọ̀lọ́wọ́ Yàmì bẹ́ẹ̀rẹ̀ ní pé ọkùnrin àtòbìnrin kan fún àwọn olóyún láì ṣe iṣẹ́ àmọ́ sí àfẹ́lẹ́ta àwọn abímọ àwọn apẹ̀rẹ̀ wọ́n yìí bá ìṣòro àgbẹ̀rẹ̀ ṣáàlì lọ ṣáàlì lọ lọ́nà yìí tó dáa òun ni pípa avoid ìlú ìṣẹ̀lẹ̀ ká máa lọ ìyẹn ló dáa kó máa jẹ́ deterrent láti lè fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ pàtàkì lọ ta bá ń bẹ ní àwùjọ tẹ́sì tí ń lẹ̀ ṣùgbọ́n táwọn èèyàn bá lọ àrísọ pé haramu ẹgbẹ́ àtúntẹ́ àwọn míì gbà wípé ọmọ tó bí òun náà láti ṣóun ló òun ló lóyún yẹn òun ló fún ni ọ̀nà jìnnà ni wọ́n fi bí ọmọ yẹn ṣùgbọ́n wọ́n pẹ̀rẹ̀ fún ọmọ yẹn tá a bá jẹ ẹran yẹn kò sí nǹkan tí kò burú bẹ́ẹ̀. ṣẹlẹ̀ àwọn àfáàní wọn á sọ bẹ́ẹ̀. ṣùgbọ́n gbogbo náà sọ wípé nítorí dáa ni kéèyàn àbọ̀ ìdè láti ibi sábà ti kéré láti ibi kan lẹ́sọ̀ọ́ ṣùgbọ́n ṣáàlì lọ wẹ ìlú kò mọ̀ bẹ́ẹ̀ tó wá fún un ló pa ẹran yẹn àwọn afáà kan ní kókó sí nǹkan tó burú bàbá lọ́kọ́rọ́ náà ló ní àpò yẹn ṣùgbọ́n gbọ́dọ̀ àwọn afáà wọ́n gbà wípé òun kọ́ ló lọ́mọ yẹn torí pé ọmọ yẹn ò wáyé ní ọ̀nà tó bá ṣeré àwọn ọmọ sì náà ní tó à ní ti sọ́dọ̀ ọkùnrin yẹn a máa fi sì sí ọ̀dọ̀ obìnrin yẹn so obìnrin yẹn tó ń bá pẹran a lè sọ pé kò sí nǹkan tó burú ń bẹ̀ pé káwọn èèyàn jẹ ṣùgbọ́n àlùmọ́ lọ náà láti sábà fi dífẹ́rẹ́ǹtì ṣùgbọ́n tó ń bá fẹ́ràn àlèmí kò ṣe kí èsì tó burú nígbà tó kọ́kọ́ kò sí tó burú tí ọkùnrin yẹn bá fẹ́ràn nítorí ẹ kí àwọn bí nítorí ẹ kan sọ ní pé kò sí tó burú kí obìnrin yẹn bá pa ẹran tó lóun náà fọmọ ti sọ́dọ̀ rẹ̀ àwọn àpá àti wọn sọ wípé àwọn méjì náà mẹjọ lọmọ torí pé àtọ ọkùnrin yẹn ó lè jẹ pé jìnnà ló ṣe ń tòótọ́ yóò jìyà yẹn wájú ọlọ́run àti pẹ̀lú àwọn ọlọ́run àti ṣùgbọ́n ọmọ yẹn á sì ti sọ́dọ̀ rẹ̀ wọ́n ní ẹ̀rí òun wípé arákùnrin kan tó ń pè ní jùrẹ́ẹ̀jì tó ń ṣèjọ́sìn tí ààrẹ wá pè é ní àsìkò tó ń ṣèjọ́sìn yẹn tí ò wá lọ jẹ́pẹ́ ìyá létà lọ́pàá wa lọ bá ìyá ó wá sọ fún wa pé ó ń ṣèjọ́sìn lọ́wọ́ ni ìyá wa ṣépè fún ìpè ọlọ́run bò ní gbẹ̀mí rẹ̀ àti tó bá tó rí ojú aṣẹ́wó ìpè yẹn wá nípa wípé arábìnrin kan wọ́n mọ̀ pé ó bímọ láì lọ́kọ ó bímọ láì lọ́kọ arábìnrin yìí àwọn anìkọta ló fún ẹ lóyún tó bá ní àfáà tìrẹ́ẹ̀tì ló fún un lóyún gbogbo èèyàn bá tẹnu gbọ́ àfáà tìrẹ́ẹ̀tì gbogbo òlú pé áá àṣẹ́yìn báyìí jẹ́ ní nǹkan ìsànmọ́ra wọn ìbànújẹ́ wá tí bá àbájúre jù wà pẹ̀lú ọ̀gá ìtẹ́rí ọlọ́wọ́ bá tí kọ́ mọ̀ yìí sọ̀rọ̀ ìyẹn ọmọ tí wọ́n lóun ni òun fún ya rẹ̀ lórí rí ọmọ tani bàbá rẹ̀ ọmọ kóńdó ọmọ bá ní adaranjẹ ni bàbá mi o àti adaranjẹ kan ló fún ya mi lóyún àkọ́kọ́ ní tó yọ àwọn èèyàn lẹ́nu pé ọmọ òkun ló sọ̀rọ̀ then ẹ̀kejì ọmọ yẹn exonerate jurage àwọn ọgbẹ́ sí ìtọ́ jurage gbogbo ẹ̀yẹ́ tẹ́tẹ́lẹ̀ wọ́n ti sun lé rẹ̀ ọba bá tún ilé yẹn kọ́ ní ìtúta ju bó ṣe wà lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí la fẹ́ ló ń délé ìta wá òun ni pé ọmọ ní adarun jẹ̀ ní bàbá mi tó gbé jẹ́ pẹ́lú ìsìn náà ni tó ṣe ọmọ rẹ̀ ṣì ṣe adarabìnrin ní kíni bàbá àbá ṣọ wọ́n ní ẹ̀rí nìyẹn wípé a fi ọmọ yẹn ti sí ọ̀dọ̀ ọkùnrin tó fún obìnrin yẹn lóyún nì bó ti ẹ̀jẹ̀ pé oyún zìnà ni àwọn méjèèjì tí wọ́n jẹ níyà tó wọ́n ṣe zìnà ṣùgbọ́n ọmọ yẹn ní àní ṣe àbòsí fún eléyìí ọ̀rọ̀ tí òun náà ní wéètì òfin tó fa ọ̀rọ̀ tí mo sọ nípa ẹran kó mọ nìyẹn àwọn tó bá gbà pé àníkùnmọ́ ti sọ́dọ̀ rẹ̀ ẹni tí àníkùnmọ́ sọ́dọ̀ bó lè bẹ́ pẹran so obìnrin yẹ kó pa ẹran ṣùgbọ́n tó tẹ̀ dáká sí ẹ̀ lọ́bẹ̀ náà wọ́n ní láti dèjé kí kó mọ́ dàbẹ̀ ní pé yàn án encourage ìbàjẹ́ kẹ́lẹ́ mọ̀ pé nǹkan náà yẹn ò dá tòfin àwọn ayẹra fún ìtọ́lẹ́wò kẹta ṣùgbọ́n tí yàn bá lọ kí ló ṣẹlẹ̀ kò sí nǹkan kan